kíní hello. hello. Hello, lecturer. Hello. We are expecting you here now. Àti ìgbà yín bẹ̀rẹ̀ látẹ̀kọ́ tá a ti ń dúró dè yín. Àwọn èrò ti àwọn aláyé ti àwọn gáì ti pọ̀ mí báyìí We are waiting for you now. Oh, yẹ kẹ́ ẹ ti dé, báyọ̀ kẹ́ ẹ ti dé, ó yẹ Oh, my God, dé. Mò ń bọ̀ ọmọ kan tó ṣẹlẹ̀ àbí? Sórí nǹkan tí mo fẹ́ kó ṣe ni wípé bá mi fọkàn àwọn gáì sì balẹ̀. Mi ò ní because show mọ̀ pé ọ̀sán gangan la wà inú ọgbà ọ̀dẹ̀dẹ̀ ẹran lásìkò yìí mi dẹ̀ fẹ́ kàn fura sí mi so fún di èyí kàn bá mi gba matric number everybody àtàwọn tó wà around àtàwọn tí ò sí around bá mi gba matric number everybody kó wá mú wá bá mi ní inú ọ́fíìsì láàárọ̀ la first thing tomorrow morning. Kí wọ́n wọ́n ní kí n gba my trip number everybody àtàwọn tí wọ́n wà níbẹ̀ àtàwọn tí kò sí níbẹ̀ bá ti di àárọ̀ ọ̀la kùtùkùtù yẹn. tó bá ti débẹ̀ láàárọ̀ ọ̀la kó jẹ́ kí wọ́n mọ̀ kó jẹ́ kó yé wọn gangan pé gbogbo ètò ń ṣe fún àtẹ́tẹ́lẹ̀ yẹn kì í ṣe bí ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ pé subject wọn nìkan ni wọ́n máa bá package jẹ́ kó yé wọn pé gbogbo every subject tó ibẹ̀ mi ti wà mo ti máa tẹnu mọ́ kò sí kankan lọ́pọ̀lọ́ tèmi àwọn náà ni ẹni tá à ń fẹ̀yìntì fún bá wa sí kó kílíẹ̀. ṣẹ̀ṣẹ̀ rí mi gbogbo ọtẹ ń sọ òun kò sí ẹ bẹmí lára tèmi kò bẹmí lára mo fa jẹ́ kó yé wọn pé pé mọ́nà máa fi forty marks sí wa rárá àfẹ́ ààbò fifty gan àfẹ́ ó kéré jù eighty àbí ninety ni a gbọ́dọ̀ gbà tí mo bá lè sí bẹ́ẹ̀ yẹn àwọn máa fẹ́ kú nìyẹn o. àwọn gẹ́gẹ́ ti mọ̀ àti bọ́rọ̀ kọ́s àti bọ́rọ̀ àtàwọn àmìbá ẹ̀ wọ́n kọ́ àwọn ògbádùn tó báyẹn. àti bọ́rọ̀ kọ́s àti mẹ́jọ kọ́s mo fi gbogbo ẹ̀ sí. orí pé orí pé orí pé wà wà wà wà wà máa Ah, Peter. Abana. Mo wa. Ayinde. Fine. Àwọn ọ̀sẹ̀ fi dé. Fine fine fine. Abana ah, Don Michael kọ́ báyìí. Ah. Don Michael mi ò mọ nǹkan tó ṣe bọ̀bọ̀ yẹn náà. Ah. Omi ò máa ṣe bí gbogbo àwọn ìgbàlẹ̀ ni. Owó. Oh, ó máa mú bá bọ̀bọ̀ yẹn nílé. Ó máa ń sọ ó lọ ṣe yàmàyàmà fún mi nínà. Kí ló sọ? Ah, ó lóun ò lè òun ò lè lọ bí kan. sọ fún ọ pé ò lọ fà á. mi ò mú tó ti lọ rí bọ̀bọ̀ yẹn tí wọ́n ṣe bí ọlọ́ bẹ́ẹ̀ náà. which kind of dana sẹ̀yìn náà. ṣé ṣé èdè wa ni. wọn kò fẹ́ gbé àti ẹni ọlọ́mọ o. mo tún sọ fún yín ti gbẹ́ pé mo ti mọ sàlàyé fún every time pé bọ̀bọ̀ yẹn pé kò gbọdọ̀ bá wa rìn mọ́. Ah. wọ ọmọ èmi kékeré ti wá mọ báyìí tó bá ti kó sayé ẹ wo jẹ ká lọ nítorí màá gbé àti mo máa bìsàbìsà. ọgbẹ́ káwọn bóyá ti dé náà this passport náà àdìsẹ́ mọ̀ fẹ́ gbéra ni bí mo ṣe ń ṣe bí eléyìí àdéhùnjá wọn sí àdéhùnjá wọn sí wo tí mo bá tí mo bá fẹ́ gbéra jàre mi lọ́ tèmi ni èmi lọ́ tèmi nìyẹn jàre lọ́dà ìwúrọ̀ dáadáa yẹn. kí n lọ sọ owó kí n lọ sọ owó kí n sọ rí ibu kí n ṣòfò ẹni tí mò ń yá ti tẹ́ mi lọ́rùn ó ti tó mi oògùn owó kọ́ oògùn owó ni. àbí ohun ìgbà tó ń sọ pé ká lọ jọ́mù rọ́ọ̀sù ká jọ́mù rọ́ọ̀sù àṣọ ti àbó ti tẹ̀yìn lọ tẹ́ǹdì. Gbogbo ìgbà tó ń náwó fún wa fàlàfolo, tó ń náwó fún wa. Michael. Ah, kí ló ń ṣe ọ báyìí gan-an? Wáyà ah, tó wá lè dájú kò sí bíbá látàárọ̀, àti ìrètí ẹ̀ náà peter ti ń dúró dè wá ká lọ dọ bàbá yẹn náà. bàbá o. Ah, ibi táwọn máa sọ pé a máa lọ lónìí fọ́ọ̀ ti lù náà fọ́ọ̀ la dáná fọ́ọ̀ ní kọjá látẹ̀kẹ́ náà. èmi ò lọ sẹ́ni wẹ̀ mi ì lọ bí kankan. wọ́n àti tó lè máa fi ṣe bá. mi ah. lọ mi lọ mi lọ mi lọ mi lọ. kí ló ń ṣe gáyìí náà tá a ti jẹ́ sísọ ajọ wà lálẹ́ àná ni náà kí ló lè ṣe náà. ó sì ti wá sùn mí láti èmi ò tiẹ̀ mọ tó yìn sí mi báyìí ìyá àwọn kíláìtì wọn kọ̀ kò sanwó àwọn lẹ́tọ́rà yẹn dè rèé gbogbo àwọn fi ń dà wá láàmú wọ́n ti fojú sí wa lára pé ẹrù yẹn wà nílẹ̀ ó tẹ̀ tú lẹ́tọ́rọ̀ dẹ́ ẹrù yẹn wọ́n kò máa ń ranjú ẹni àwùjọ sí ká máa ranjú ọ̀rọ̀ ó ti sú èmi. ó tiẹ̀ ti pọ́nmọ́ ẹ̀ ṣáná dáhùn ẹ̀ jù ó pọ́nmọ́ ẹ gan sóti àwọn nǹkan tó wá wà tó wá sí èmi báyìí sọ ma pé gbogbo tẹ́sítì ta sí gbogbo ìdánwò ta sí fún wa ní táìmù yìí gbogbo pátápátá fèlì ni kò wá yé mi tí mo fẹ́ ṣe báyìí ah ó ga o. ẹran kí lè ń rò gẹ́nẹ́ gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń rò yìí mi ò rí tẹ̀ ń rò mi bàbá ẹ̀ ń sọ pé ẹ̀ ń sọ̀rọ̀ owó owó kinní kan ẹ wo a máa cash out ní gbogbo ẹ̀rọ tẹ̀ ń rò kò sí bí kẹ́yìn ká west brain wa. ìtò sọ ni pé ká dọ́bù oṣù. ó ti ah, yẹ àwọn dọ́bù oṣù wa ni kò sí pé kíni kankan àmọ́ ibi tá a bá lọ tó a pé gan àwọn tó tó wa gan ah, ṣe fàájì fún wa. ọ̀gbẹ́ni gbẹ́lẹ́ gbàgbé